لكم دينا ما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة السلام عليكم ورحمة الله وبركاته Adáfẹ́ fún ọlọ́run bá wa, ọ̀gbà tí ń sànà wa ní gbogbo ìgbà lóòrèkóòrè, ọ̀gbà yìí la sọ pé fún, ọba tí ó ṣe náà fún wa káwà náà tí ó fi ìjọsìn fún lówùúrọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ló ti jí ṣùgbọ́n tí wọ́n fi jọsìn fọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní òtí ìjí báyìí ìgbẹ́nu wọn tọba jí torí kò wá sí jọsìn fọ́lọ́run nísìnyí ìgbẹ́nu wọn tó ti pé ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́jọ́ pé jíjí wọn náà wọn ò ní ní tí ọlọ́run rọ̀ lọ́wọ́ rárá bó ti ilẹ̀ ọmọ tọ́lọ́n bá sì ní àti ẹ̀ nínú ẹni tí ìjọsìn ọlọ́run ọ̀bẹ́lọ́run kọ́lọ́n bá kọ́gbà ìjọsìn náà lọ́wọ́ wa o kọ́lọ́n kọ́ má dá lu wa lẹ́yà kí àti kẹ̀kẹ́ ọlọ́ba ànábì wa Muhammad sọ́lá rẹ̀ sọ́lá kọ́lọ́n bá ara lé ọ̀sán alẹ́ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n fi ẹ̀kọ́ sí ìjọsìn ẹ̀sán. Wọ́n bá ń pè ní àdìsàdá àwọn ìdìsàdá ẹ̀yà àdánwò tàbí àwọn àdánwò ohun tí mùsùlùmí ọmọ rí ní gbogbo ìgbà lóòrèkóòrè ẹ̀sìn Islam sì sí ẹ̀sìn kan tí ọmọ àti àwọn èèyàn jẹ wípé gbogbo àdánwò tó bá ní máa bọ̀ àbọ̀ yẹjú àdánwò rẹ̀ kò sì ní ládánwò wọn àwọn ẹ̀sìn náà kì í sàwọn ẹ̀sìn ṣùgbọ́n ẹ̀sìn ọlọ́wọ́n ọba ọlọ́run bá lórí ọ pé òun jẹ wa wò ọlọ́run bá ní fún wa tó sọ fún wa náà lùkà tí wọ́n lẹ́nu ìdílé wọ́n nìyẹn kan ṣé ìdí nínú ẹ̀kọ́ òfin wọ̀lẹ̀ tí wọ́n wọ̀ ní ọkọ̀ sí nínú ìyàmú wa ní wọ̀lẹ̀ àwọn kò ti wọ̀ tàmàrà وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون اللهم بارك لنا سوف وقي ولا نبلونكم واو تدل ونتما دام تتلي ولا دام التوحيد دام بي نون تو ولا بارك بشدا ولا نبلوننا ọlọ́run bá tó fi ń kí apámọ́ rẹ̀ lọ́mọ àmọ̀dájú àádọ́gbọ́n àdánwò fún yín á máa dánwò wá fún yín wọn yóò pẹ́rẹ́ ọba àmà sí wa ọba sì dúró sí wa tó ń jẹ́jọ́ bá nílùú Muhammad sallallahu alaihi wasallam ó ní pé aṣáájú náà ti tẹ̀lé ẹni ọ̀làǹdíyà àwọn tó di jù lájọwò àwọn àlejò ọlọ́run tó mọ ní amúsàlù pẹ̀lú amúsàlù lẹ́yìn ẹ̀sẹ̀ wa láwọn tó pé wọ́n fẹ́ síra wọn gbà níbi wọ́n fẹ́ máa kọ́ sí àwọn àlejò wọn àwọn náà rà ní òun nínú àdúgbò ní gbogbo ilé nígbà Muhammad sallallahu alaihi wasallam ó ní pé mùsùlùmí olùgbàgbọ́ òdodo ọlọ́run bá lè tọ́lá ọ̀dẹ̀wò àdánwò rẹ̀ wá dà gẹ́gẹ́ bí ibi kan tó ṣe pé tátẹ́gùn bá gbé ló ń gbé sọ́tún tátẹ́gùn bá lọ ló dò padà tátẹ́gùn bá gba ọ̀nà fún wọlé ló ń gbé sọ́tún tátẹ́gùn bá lọ ló dò padà ọ̀rọ̀ àgbàgbọ́ òdodo ti jẹ́ mọ́ ní tọ́wọ́ jẹ́ mọ̀ ní kánà owó tí ẹ bá gbé báyìí lọ fà ìpinnu pé àṣírí yóò ti pé wọ́n ṣe mùsùlùmí látara bẹ́ẹ̀ ọlọ́run bọ́ba lẹ́kẹ́ ọlá ọsọ wà ìkàlẹ̀ fún afárá àbẹ̀wò ṣùgbọ́n yóò bọ́ ọ̀gbà wá ayọ̀ ọlọ́run ọba ẹ̀ àwọn tí ò ti ẹ̀kọ́ lẹ́tà sí wa rárá mẹ́la máa ń wò pé wọ́n padà ó kọ̀ wá òun sì ní ayé ní Yorùbá tó máa ń pè wọ́n láwọn ayé tàbáwọn àjẹ́ tàbáwọn oṣó tàbáwọn ènìyàn àbá lórí àwọn àwọn bàbá wa àtàwọn ìyá wa ni báyìí kọ̀rọ̀ ọ̀pá ọ̀rọ̀ ọ̀bú ni nínú àwọn tó ti bà ilẹ̀ Yorùbá jẹ́ fún wa púpọ̀ àwọn méjì kan ní ìlàaka káwọn mẹ́rin tó tẹ̀lé wọn Ògúndé ó ní ohun tó kópa nínú bó tí ó ń gbé ká máa wò báyìí ti jẹ́ ìpínlẹ̀ Yorùbá látara fíìmù tí ó ṣe ẹni tó wá da gbogbo ẹ̀rú jù tó jẹ́ òkú gbẹ wọn jù tó ṣe pé ó yẹ kí gbogbo àwọn mùsùlùmí sọ pé Ọlọ́run kò ní bá wa yọ́nú sí rárá mùsùlùmí sì ni òpin ara rẹ̀ lórílẹ̀ ayé òun náà la jílẹ̀ yẹ àjílẹ̀ gba àkídà Yorùbá jẹ́ púpọ̀ kódà kò bá jẹ́ níwọ̀nba ó ṣe ayé kòtò ayé ó sì kòtò ọ̀run ó sì ayé tó tó ó sàyé àkàmàrà gbogbo àwọn kẹsẹ̀sì ó bí ilẹ̀ Yorùbá púpọ̀ ó jọ wá jẹ́ pé gbogbo kẹsẹ̀sì láti bá wípé àjẹ ń bẹ oṣù ń bẹ ìmìrì ń bẹ bó ti bá wa yà á wá ń lọ́pọ̀lọpọ̀ Yorùbá dè bó ti bá wa yà á wá pé òru ni wọ́n máa ń ṣe mítìnì wọ́n sábà ń bẹ ẹnì kọ̀ọ̀kan wa pé tàlà jẹ́ ní fámìlì jẹ́ yá gbọ́ lọ́dọ̀ àdúlẹ̀ yẹ ọyẹ́ àpẹ ni wọ́n bá ti dàgbà dópin àjẹ́ ni wọ́n gba àwọn àgbàlagbà alé ṣoṣo fún wọn ti darúgbó ó sì wà lọ́kàn Yorùbá náà lónìí ọlọ́run mọ ìyẹn tí Yorùbá táwa gan ti sọ lóko ní kásábà lọ́hùn látara bóyá nìkan ní kó sóńtọ̀ wọn la ní orí ìkówè bóyá látara pé àṣàṣì wọn ṣàṣì ń sọsọkúsọ bóyá látara ìdàgbàjù tó yẹ kọ́lọ́run bá ṣàlàyé pé nínú àmì pé tó bá fẹ́ dẹ́ dáwó tó bá dàgbàjù àkáyọ̀ ló di tọmọdé ohun tí òye ọmọ àṣọ gbà ni ọmọ àṣọ àjílẹ̀ ìbá àgbèjà tó ti gbé síbò ní wọn ni o àjẹ́lẹ̀. Àwọn ọ̀tọ̀ pé àáyá àti bọ́ta àdánẹ́sùn alẹ́ ló kópa nílẹ̀ ìgbà ìwà ilẹ̀ ẹ̀jẹ̀. Nínú àwọn ajílẹ̀ ẹ̀sìn, ajílẹ̀ ẹ̀sìn fà á dé bíi pé àáfà àti kákéwú jẹ́jẹ́ rẹ̀ àwọn àgbẹ̀ bá ń bẹ̀ tí wọ́n ń lọ mítìnì. Ṣé àwọn èèyàn fẹ́ ọlọ́run lọ́rùn àjò jáde padà bọ́ ń A sọ fún ọ pé ọlọ́run ọba gbìyànjú tó bẹ́ẹ̀ ohun tó ń ṣe ọlọ́run ọba ọ̀mìyàn tẹ́ nígbà àwọn èdè tó tọ́ àbá àmọ́lé o ẹ̀gbà ó bà kí dáa yóò bá jẹ́ pọ̀ gà ọlọ́run bá sọ fún wa nù yẹn pé wọlé lẹ́bi ìlú wa nìyẹn pọ̀ sọ́ọ́lẹ̀ yìí o má da ó tẹ o á ṣàdánwò fún yín nínú ẹ̀dẹ̀ kọ̀ àárín ìbẹ̀rù sí látọ̀dọ̀ ọlọ́run bá yẹn ti máa wà onírìnlẹ́ ìròyìn wá lè máa gbà wá wọ́n ni dúró rẹ̀ á fi lè pa yín àdánwò yóò wọ̀n náà pọ̀ sí i á sì sàdékù fún yín nínú àmùwá nínú dúkìá yín o lè lówó tẹ́lẹ̀ kọ́ máa lówó mọ́ nílẹ̀ Yorùbá lónìí tí ìyẹn lè lówó tẹ́lẹ̀ tí ò lówó mọ́ wà dáhùn tí ó sọ nípa ah, ẹ̀yà ayé mi nínú wọn òṣù tẹ́lẹ̀ fi ní òṣù mọ́ wọn kí n lówó tẹ́lẹ̀ wọ́n rí tọ́jú wọ́n rí tọ́jú ọ̀rọ̀ mi nìyí pé ìsinmi tí ń ṣe ní ta ló ń tọ̀hún ọ̀rọ̀ ẹgbẹ́ owó wọ́n jẹ́ ẹgbà àwọn òjí ìgbẹ̀ ní ọlọ́run bá sọ pé àádìn ìwò pọ̀ náà kò sí bí nílẹ̀ àmúwà nínú dúkìá àdì dúkìá yín kó àdínkù àṣàdínkù ẹ̀ wọlé àǹfòsì bákan náà àádì ènìyàn kù a lè dógún ọmọ kan kágbà a lè fún oníyàwó kágbà o lè lọ́kọ́ tínú rẹ̀ máa dùnkú ti rọ́kọ́ o ti rí bí déjú àti ìgbọ́kọ̀ ẹ̀ ló ti dìnà rẹ̀ o lè dàgbà tó bá wọn òbí tó fi tó wọ́n nítẹ̀ẹ́ ṣe wọ́n fẹ́ tọ́jú ọmọ èyí tó nítẹ̀ẹ́ ṣe nú wọn nú bàbá tàbí ìyá yẹn ìgbà ọlọ́run bọ́ gbà ọlọ́run bá ní pé wọ́n náà wọn ọlọ́run tó kẹ̀yìn kalẹ̀ fáwọn ọmọ ìdí ènìyàn dá wà láyà ìwọ àbí ìfẹ́ pé òun gbé kẹyẹ wá tí ìkẹ̀yẹ bá ti wá dì pé ọ̀rọ̀ àwọn iná àwọn òfin ọdún nígbà tí ń lọ ilé ọkọ náà ni wọ́n ti tẹ̀lé mi délé ọkọ wọ́n ti láwọn gbọ́kọ́ mi tàbí ẹ̀sẹ̀ ọkọ̀ pé à ìyàwó tí mo fẹ́ wọ́n ti ní mọ́jọ láàrin nígbà mo pẹ̀lú tí mo jọ láàrin tó bí tí wọ́n bà mí dénú àwọn kẹjọ wá bà mí pé kí n ṣe jẹ́jẹ́ o kí má fẹ́ lójú o kó tàwọn tẹ̀lé má dání ara èmi ni ìgbọ́ sí wọn lọ́rùn jẹ́rójú ẹ̀rẹ́ ìlóde wọ́n ti gba wọ́n gbà àwọn òwe ni wọ́n gbà ta ló ń tọ̀ a máa ń sàlàyé fún wa nípa pé ọlọ́run bá jẹ́ àmọ̀ pé ṣẹ́rù ń bẹ̀ ọ̀tọ́dà àwọn ọmọ tẹ́kìlì ṣẹ̀yàfín àlà múlùkí Sulaiman ọmọ káfàrọ̀ Sulaiman wà láti ìmọ̀ ṣẹ̀yàfín káfàrọ̀ yóò alìmọ́nà mẹ́ta ṣẹ̀rọ̀ ọlọ́run jẹ́ àmọ̀ pé dẹ́ táwọn àlùjẹ̀nu máa rí àti ìlòlò ṣùgbọ́n wọ́n máa yọ ni min ahadin hatta yaqula ma nahnu fitnatun fala tẹ̀fọ́. ọlọ́run wá sọ nínú ayé tó wọ́n máa rí ọ̀rọ̀ wọ́n máa yọ ìdọ̀ọ̀rọ̀ nílá ìdílélá kò sẹ́ni ẹ̀sẹ̀ tó lè kó nira bá nílá ìdílélá àyàfi yọ̀ǹda ọlọ́run tọ́lọ́run lọ́kìn yóò sì rí ká kọ́ lẹ́fẹ̀ẹ́ nìyẹn nu wọkẹ̀ lọ sí sábà yóò rí orí ìwọ àtàlùjẹ̀mú tó fẹ́ rẹ́ ẹ lọ sí sábà yóò rí ibú látara rẹ̀ fún àwọn ọlọ́run bá kọ́ lẹ̀ ọ̀tẹ̀ tó jẹjẹ fáwọn olùmọ̀ sàlàyé pé tí wọ́n bá tí nìkan bá sàlàyé pé wọ́n tà ń lọ́fà pé wọ́n tà lọ́fà ni kí ni túmọ̀ ẹ̀ wọ́n fojú kojú wò ní fáwọn àmọ̀sọ́nù wọ́n sàṣeyọ ṣé ká bèèrè fún pẹ́ rẹ̀ bẹ́ẹ̀ kùránì kan ní á bèèrè fún pẹ́ kùránì kan sọ pé àti ká bèèrè fún pa rẹ̀ tó bá níbi àwọn ọmọ sàrà lára sọ́lá sàárọ̀ wọ́n dẹ́hùn náà ní dẹ́ wọ́n dẹ́hùn ní dẹ́ wọ́n fojú òkú òwò ó sì lápá lára níbi àwọn Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ ó jẹ́ pé ibẹ̀ ìmọ̀ abẹ wá ní nípa pé ó nítumọ̀ ìtumọ̀ tí mo gbà lérò ni pé kò lè dá ṣẹlẹ̀ nígbà ìgbà àyàfi pẹ̀lú ìrọ̀lẹ́ ọlọ́run ọlọ́run bá láàmú àdéhùn àwọ̀ pẹ̀lú àwọn kẹ̀lẹ́ ṣùgbọ́n táwọn àdéhùn yẹn bíi ti dé àwọn Yorùbá fi lágbègbè yẹn púpọ̀ púpọ̀ tó fi jẹ́ pé tí ẹ̀ bá fẹ́ fi làákà ìwò pé tí wọ́n bá ń sọ nípa ẹ̀yà tí ó wọlé jù lọ́dọ̀ ọlọ́run Yorùbá ṣáájú ṣáájú tó gbà máa bá lọ́dọ̀ àwọn ìyá wa tó bá sọ àwọn wọ́n bá sàánù tó ti lè darí ọ̀nà àpláì àwọn oníwájọ́ gbádùn Hmm. Ah, Àwọn lábábáwá, tí lábábá ń wa mọ́tò lọ́wọ́ yìí, sáfídẹ́ntì ṣẹlẹ̀, ọmọ méjì kú, nínú ọmọ márùn-ún kókó lọ́wọ́, ó kọ́ ọmọ obìnrin méjì lọ́wọ́, àyìyàwó méjì, ọ̀kẹ́ fún wọn, tí ìlú ìlú ìlú ìlú ọtún ìtẹ́lẹ̀ ọtún ìtẹ́lẹ̀ òkùnlẹ̀ òkùnlẹ̀ lọ́kẹ̀ sí sí wọn kò ní rò sí fẹ́lẹ̀ kan lọ́jà ayé wọn kó ní àwọn ọ̀sọ̀fọ̀lọ́ ọ̀sọ̀fọ̀lọ́ ọ̀sọ̀fọ̀lọ́ àbòmọ̀sàbòrú kẹlẹ́yìn sọ́dọ̀ ọlọ́run àwọn bàbá bàbá ńlá wọn tí ní wọn dé bẹ́ẹ̀ báwọn bàbá ńlá àti àwọn ọ̀run nílà àwọn òògùn àwọn tẹ̀wó wọn bá kí dáwà tẹ̀ púpọ̀ kọ́dà ó ti pọ̀ jù mú èyí jẹ́ àárín ìkẹ́ bí ọ̀dà tàbí ìgbé ọlọ́run bá ló mú wá bọ̀ wá tí wọ́n bá láti sọ ní pé ah, ayé pé tó ń sọnù wá nítorí wọ́n ti sọ̀rọ̀ làwọn àbórí ìyọ̀nà ọlọ́run bá ní máa ń bẹ lábẹ́ àwọn kẹ̀yìn ẹ̀kẹ́ wá ti pẹ́ ni tó sọ fún wọn ó sì bẹ́ẹ̀ gẹ̀ láti máa ń sọ fáwọn àrí tí ẹjọ́ sọ pé o ò ní ìdíjọ́ méjì ò kọ́ wá rí lẹ́fún wa ó wà sọ ìjọ́ ah, méje pẹ́ bóyá káwọn sọ fún ọ pé dúrí òní wọ́gán lè má jù ṣùgbọ́n ibi tí ó dá ọjọ́ méje ó ti fi làákà èdè dá èsù tí ń òògùn ní rìn fẹ́sù ní fẹ́sù ní ìyọ́n jẹ tí ì fi yọ gbà mí jọ mẹ́fà kó wá di pé títí afẹ́yìn lọ́kìjì ó pè ní kí wàá dàtú kò tó ń tọ̀ wọn ní ìdíjà lẹ́yìn àìmọye ni wọ́n ti sọ bẹ́ẹ̀ ń gbá yé lọ tí ò sí kẹ̀kẹ́ tí ò sí kẹ̀kẹ́ bóò láti tún gbàgbọ́ wa yẹn sí ọlọ́run bá sọ pé ọ̀nà kò sì nínú ilẹ̀ àmúwálé wà láwọn kò sí wọ́n ti a ti máa àdínkù fún níbi oko yìí màálù yóò kù tẹ̀ bá ń sin màálù bẹ́ẹ̀ sí wúrẹ́ yóò kú ń bẹ̀ bẹ́ẹ̀ sàjẹ́ yóò kú ń bẹ̀ nínú kí okó lòun náà bẹ́ẹ̀ dákun olóòlẹ̀ ẹ̀lẹ̀ máa mọ̀ eré bọ̀bọ̀ ọkọ̀ á ń bẹ̀ ásàdéhùn rẹ̀ ásàdéhùn rẹ̀ fún yín ṣùgbọ́n gbogbo ẹ̀ náà o bàbá ṣòrí lè mú sí ọlọ́run bá mọ̀ ọ̀sọ̀ gbogbo yìí kọ̀sọ̀ gbogbo bàbá ṣòrí lè mú sí ní tọ́rọ̀ pé àwọn mùsùlùmí kan àwọn tó jólú gbàgbọ́ òdodo ni ó fún wọn nígbò rí ànẹ́bí o àwọn wá ní àdìmọ̀ mẹ́nu yẹn ọlọ́run bá nípa lẹ́lẹ́ná ìdá àṣọ ọ̀bá ti hùn mọ̀ sí ibá àwọn tó ah! pé ọlọ́run tó ìlẹ́ ìkàlẹ́ ìmùsọ̀làwátó mẹ́rọ àwọn táà ń wí àdúgbò àti wọ́n látọ̀dọ̀ lọ́wọ́ ọba wọn sí wọn àdúgbò máa jẹ́ sí wọn òun ní ọmọ jẹ́ sí wọn báwo lẹ ìka ọmọ onímọ̀ tàbí òun àwọn táà ń wí àwọn ni wọ́n mọ́lẹ̀ o àwọn ni wọ́n o mùsùlùmí tó gbá ihun táà ń wí iye tá a bá mú sẹ́yìn iye nìkan pé ẹ̀tùn tá lọ́tọ́ ń táà ń wí iye láìláìlà yóò ti dìbò fáwọn ẹ̀rẹ̀ bí ó ti dìbò rẹ̀ sí gọ́ọ̀nà tó kó bẹ́ẹ̀ tí ò rí yẹn lẹ́yìn rẹ̀ mọ́ tó ti pé lẹ́yìn ìṣẹ́wó olú lè ó kún fàyà bẹ́ẹ̀ ni ìmọ̀ ìwé òdòdó ti kéré tó tó bèrè fún táwọn yìí ajílẹ̀ yẹn gba ọba tí dà wá jẹ́ kó pa ayẹnu àlà òun náà ti lọ bọ́lọ́hùn yóò ti máa lọ wíjọ níwájú ọlọ́hùn láti dá ìgbàgbọ́ yẹn padà sípò tó wà ẹ̀wù wàhálà táwọn àbáṣe lọ́fẹ̀ẹ́ lóhùn síbẹ̀ náà tó padà bí ìdáyẹ̀ kọ̀ọ̀kọ̀rọ̀ ìfì padà ó kẹ̀lé máa ti bí ẹ̀kọ́ padà tádẹ́wọ̀ ránṣẹ́ ẹ̀kan bí tó bí ṣẹlẹ̀ láì ìlú padà tó para rẹ̀ níbi tí ẹ̀kọ́ bá rẹ̀ ń pẹ́ ah! ìyẹn ní máa wò tí kò sùn sí mi láì fẹ́ tọ́lọ́ bá fẹ́ sànù rẹ̀ kásádọ̀ fẹ́ ìmọ̀ ilé àwọn èèyàn wọ́n yóò yé mi pé lókè wá ń bí kí n sọ pé láti òtẹ́ẹ̀lì lọ gbogbo àwọn arábẹ́ èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ti lẹ́jọ́ ọ̀fẹ́ gbádùn àwọn díẹ̀ ni wọ́n náà gbádùn nu wọn wọn ò ṣeré tí ó ń sún náà fọwọ́ bẹ́ẹ̀ ní ara ògbé tó ń sún náà bá bẹ́ẹ̀ ni òun kọ̀ọ̀kan kọ́lé ọtí yẹn náà lókò yẹ kó sí ládùúgbò yìí tó gbogbo orú wọn yẹn sì nílé tí kí ó ń sún ní ọwọ́ bẹ́ẹ̀ tòró wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ ọtí pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ mú sí ọtí máa ń tó ni wọ́n máa ṣọ fún ẹ máa pẹ́ ó àti lọ́wọ́ ọdọ́dọ̀ parí ìbẹ̀ lókè lọ́wọ́ parí tí máa ń kọjá bí wọn ìyàwó rẹ̀ pé ọ̀kadà kẹntí ọ̀gbádùn tẹ́lọ́ àwọn ẹgbẹ́ tọ́lọ́ tòun bá lọ sáàdọ́ àwọn ìyàwó àwọn mùsùlùmí dàrà ayé lọ́lọ́ àwọn gbàgbẹ̀ lọ ń wọn a nǹkan tí wá gan ni òun kọ́lọ̀ lè ká ọkọ̀ sàtúnjẹ kó wò ni o àwa mùsùlùmí àgbàdùn àìgbádùn wa yìí ló fi jọ́ dàbí èyí tó bóyá káwọn ẹ̀rùn máa wo káwọn bẹ̀ kálábá gbádùn láìpẹ́ ọ̀fẹ́ má ti rí ilé kẹ̀kẹ́ tí ó rẹ̀ sí mọ̀ tọ́ra wọn ní owó pé minority lab ṣùgbọ́n náà àgbọ́pọ̀ ọ̀pọ̀ mùsùlùmí tí ó gbádùn yẹn wọ́n lọ fún wọn wọ́n padà rí ra pé káwọn wà méjọ wà majority minority sì wọ́n ṣùgbọ́n láti apá mùsùlùmí yẹn ìgbàgbọ́ tó yẹ ká ní sọ́lọ́wọ́n bá wa undoubtedly kálàbá dáṣẹ̀ ah, ó dájú pé ọlọ́run bá ní pé kóòlù ìrìn ànẹ́bí sọ fáwọn èèyàn láàrin ìsìn ìbàdàn ayà ní ìfẹ́ ní ẹnu sọ́tù tàọ̀bà àyẹ̀wò lè ṣẹlẹ̀ sí wa ò lán gbogbo ẹ̀nà bá ti wù ní ò lán àdínkù kẹ̀kẹ́ wò lè ṣẹlẹ̀ sí wa ìgbà àwọn kàtàkùnlọ́ lẹ́nu àti wọ́n bá ti fọ́ọ̀lẹ̀ fún wa láti ní oṣù kẹrin ní oṣù mẹ́rin tí wọ́n ti kọ́ lẹ̀ ìlànà ọ̀pọ̀lọpọ̀ ìlànà tọ́lọ́run ti kọ́ kalẹ̀ fún wa ni ó wọ́n mọ̀ wò dáadáa òun ló gbòye wa wà á lọ lọ wọ́n ní ẹ̀ka wọ́n sáré nínú ní kó bá ní pé wọ́n ní mùsùlùmí fábìmọ̀ kásìtàkà àìdí ẹ̀kọ́ gbogbo wọn bá tẹ̀lẹ̀ sí inú àdánwò ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ilẹ̀ fọwọ́ fa o wọ̀yá fún àwọn náà bá tún sàmójúkò kẹtọ́pọ̀ wà ní kí ni àtúnṣe tí kọ́lọ́mù bọ́ sọ kí ni àtúnṣe jọ sọ nínú sọ́tò nìta ọlọ́run bá ní fáwọn èèyàn máa sọ pé tọ́ba ẹgbẹ́ dáadáa lọ́ba tó ilẹ̀ sáwọn wà ní ìnà lọ látọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá ọmọ àtọ́ba kò lè ṣe yìí á fáàní yọsík látọ̀dọ̀ rẹ̀ ni wà àlùfáàní kàlí wà àlùfáàní ká èyí mọ̀ sóòlà arẹ́rẹ́ àmẹ́bí tí wọ́n ló jíṣẹ́ ọ̀wí fún wọn ayàtọ̀ wá bí kọ́ rẹ̀ gbogbo ohun tó bá ṣẹlẹ̀ tí dáadáa bá ṣẹlẹ̀ sáwọn èèyàn wọ́n ní ara ah, ah, ọlọ́run ló ti lé ìwà bá wọn ah, àwọn làwọn ṣẹ́ àwọn ṣùgbọ́n tàbí ó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí wọn wọ́n ní ara rẹ̀ ìyá ànẹ́bí ló fi tẹ́lé ìka wọn o ọlọ́run bá ní pé ìyá ànẹ́bí sọ pé kò lùdọ̀ nìní sílẹ̀ àti dáadáa o àfàbúrò gbogbo wa ní làmọ́ ń kà lámẹ́ṣọ́ lọ́kà sọ́jọ́ ọ̀wà tán ní àǹkà wíjọ́kì الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إلى ذلك إنما مع العصر إنما على العصر يسرا إنما على العصر يسرا فإن نون نون التوحيد لما أنت شوالي مع العصر يسرا تبي تيري إنراتا يسرا تبي تيري إنراتا máa rí sí ìṣòro rẹ̀ o wọ́n láwọn olùmọ̀ sálàyé àwọn olùmọ̀ tí wọ́n bá ti rí nira wọ́n bá ti rí ṣòro kan wọ́n máa dùnú pé ọlọ́run sí ni aláwọ̀kọ́ ni pé tó ti pẹ̀tà àwọn ẹgbẹ́ bá wọ́n sọ pápá ọmọ òsọ òun máa ń tàbí wọn bá ti dé òun máa ń dùnú fún nǹkan mẹ́ta kan pípé àdéhùn yẹn kọ̀gbà síláàmù kọ̀gbà gbàgbóhùn àdéhùn yẹn ọlọ́run mo ti gbé àgbéga fóun àdéhùn bóyá náà ti ṣe fóun yẹn yóò ti ṣe fóun padà sí wọn ẹni o tó gbà bójú ló bá jẹ́ báyẹn tó ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn rò wípé àtẹ́wòdé ọ̀gbàgbàgbọ́ òun jẹ́ àtẹ́wòdé àjùlọ ó fi báwọn lọ́dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ ká lẹ́bí sọ pé àjẹ́wò tó wọn bá gbá fún àjùlọ lápàdà fún ní fún lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́kẹta wá di pé yóò fún apá àpá ẹ̀sìn láti fẹ́ yóò fún apá rẹ̀ yóò fún apá rẹ̀ tàbí ọba tẹ́lẹ̀ sáwọn ọmọ pé lẹ́yìn àdẹ́wò yẹn ṣùgbọ́n tàbí gbogbo àwọn dáadáa ń tẹ́lẹ̀ dáadáa ń tẹ́lẹ̀ ìyàwó wọn bí wọ́n rọrùn ọmọ wa lọ nígbà tí níṣẹ́ lójú ẹsẹ̀ láì sí wàhálà ẹ̀sẹ̀ sáwọn ẹ̀yìn ṣe ṣe ṣe ṣe kó tó gbogbo ẹ̀ àkọlùbàbò ló ti máa ṣe ṣe ìṣòro lọ́wọ́ ti jẹ́ mú mi o mo ń sàánú mi o ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o òun ti máa rí díẹ̀ gbòdì ó ti jáde ní òsì mọ̀ lóbi ọgbẹ́ ti lọ́mọ́ ti padà bẹ́ẹ̀ obìnrin ó balẹ̀ pẹ̀lú ìlà sí òjò báyìí lọ òdúpẹ́ ọlọ́wọ́ òdúpẹ́ ọlọ́wọ́ lẹ́yìn eléyìí ìjẹ̀kú ti tẹ̀lé àbẹ̀lọ́hùn kọ́lọ́n bọba ilé sọ́lá ó sànú gbàgbọ́ wa ó bá wa lójútú gbàgbọ́ wa ó bá lójútú gbàgbọ́ wa lálàáfíà lójú káfí ìwọ lọ èyí tó gbàgbọ́ wa yàn lálàáfíà rárá ẹ̀rí ìpínlẹ̀ Yorùbá lónìí tí wọ́n bá sọ pé sẹ́ńtì kan sọ pé òun rí o bóòlù yẹn ti máa ń rókò wà láàájú lè yà rẹ̀ fún wa abẹ́mọ̀ bẹ́ẹ̀ ní àbáwọ́ kúrò olùkú sí yọ́ wọ sọ kò ní bójú rẹ̀ yóò sì lẹ́lẹ́ di wáìtì yọ́ kàtíkì wáìtì yọ́ máa ń ní ìsìn bá wẹ́pàdé tó jẹ́ sọ̀rọ̀ nípa ìdílé yìí ó àbújú

ìdáwó lórí mú ní àbá ti pé sọ́kà ìyẹn máa ń lálà ànábì ti gbìyànjú yé wa kódà ọ̀kan náà ọ̀jọ̀gbọ́n ọ̀kan ọlọ́ọ̀bá ọba afáàyàn tó ọ̀kan náà ọ̀jọ̀gbọ́n lọ́sọ̀rọ̀ wọn pé ọmọ tó lọ́ọ̀bá àfàfẹ́ ìyá afáàyàn wọn fẹ́ rà nẹ́bí fẹ́ rà nẹ́bí sojú fẹ́ rà nẹ́bí sojú òórùn ọba ìjọ wa lẹ́sẹ̀ má mú mi o bá ọgbọ́dọ̀ mú mi o tó bẹ́ẹ̀ tí ó kọ́ bẹ́ẹ̀ tí ó mú mi ọba nẹ́bí lójú rẹ̀ kò ṣe mú mi ah! ní ojú àná ní ojú àná nígbà tí ó di ojú àlá ní ti ń bá rẹ̀ nù gàdá ní ń bá rẹ̀ nínú omi ńlá tọ́ba fi ọdún bá rẹ̀ nínú òkun ah! ọkùnrin tó bá lálálálá àrùkọ́ bá rẹ̀ ní gbogbo tí ọ̀rọ̀ pa àbá ìtàn pé fún ọba lálálà wàá rọ̀ ọkùnrin gbọ́ba lọ́wọ́ ọba tó wọ́ ní ọ̀rá lẹ́bí o gbọ́ngbó ìlú kò tẹ́ ìgbà lẹ́bí ara ọba sọ fàfà rẹ̀ mo rí tí mo rí o bí kí lè rà ní kí lọ máa paní bí kí lè rà ní kí wà ní kànjá bí kí lè rà ní kí wà nínú omi àfọlùmọ̀ sọ pé àwọn ah, ohun tó fi sẹ́yìn kò fi sẹ́yìn pé ní mo máa jẹun kí n mi mo jẹun kí n mi tọ́pá ẹgbẹ́ tó ilé ìlú ti sí ìlú ọlọ́run bá sẹ́mi ni ọba wà lẹ́yìn àgbòdìbò tó ọlọ́run bá sẹ́mi lẹ́nu ọmọ tó gbé ìgbébó ní wọ́n tó gbé ọlọ́run bá sẹ́mi sí òde ni wọ́n bá ti gbọ́ kó ṣe ṣe tọ́pá ti gbọ́ pé ká jìnà sí jìnà sí owó tí ọlọ́run balẹ̀ owó ìlójú àlẹ́ owó ìlójú àlẹ́ ẹ̀kọ́ ní sáfà àbẹ̀kọ́ ẹ̀kọ́ ní sáfà àbẹ̀kọ́ ọ̀kẹ́ náà tó bá wọn bá mùsùlùmí tó ti lọ ó ní asọmọgbè tí ó lè má tẹ̀lé asọmọgbè lọ́nà wa ti sàánú ọba yẹn púpọ̀ gbogbo ọgbà láti ọba ti tẹ̀lé sí ọba mo jọ sọ̀rọ̀ rẹ̀ pé kọ́ ì orí ni o orí lọ́lọ́run bá tún mú wá o wọ́n bá jọ lọ ń dọ̀kẹ́ ọba bá rẹ̀ sí ìgbọ̀nsẹ̀ àwọn méjì ti jọ lọ́sọ̀ ọba rẹ̀ ọba bá rẹ̀ sí ìgbọ̀nsẹ̀ nínú gbó lóde ọba bọ́ sí ìgbọ̀nsẹ̀ yìí ń sì gbọ̀nsẹ̀ lọ́wọ́ yìí àmọ̀tẹ́kùn yọ̀ yìí amọ̀tẹ́kùn bá yọ sí yẹn níbi tí yẹn ti dé gbọ̀dọ̀ kí lè yọ sí wọn kó nínú wọn ta ọ̀sọ̀ sá láti mẹ́rẹ̀ amọ̀tẹ́kùn gba ìka kan lọ́wọ́ lọ́wọ́ ọ̀sà pọ̀ mọ́tẹ́kùn mọ́tẹ́kùn lọ́wọ́ ọlọ́run ní amọ̀tẹ́kùn ò lè fà ṣùgbọ́n ó rí ìka kẹta ó jọ ẹnu rẹ̀ láyé kàyọ̀ ti ké nígbà tí wọ́n bá pàṣẹ lé torí òun ti gbọ́ pé ẹranko ti lé àwọn ẹgbẹ́ dá wọ́n pàdé ń lé ọmọ ah, ká ní ọ̀rẹ́ orí ni ó ti bí ọba owó ní kí kí ní yóò ọ̀rẹ́ náà ẹ̀yìn ẹ̀bá lọ sí inú tó inú ẹ̀ bí ni ẹni kéde ọba gbé ọ̀rẹ́ orí náà sí ah, èsì nǹkan ní ìdààmú rẹ̀ mo ní wọ́n lọ sí ọdún gbogbo olóòrùn orí ní tó wọ́n ní ti sọpá tó rí òkúta bá wa orí ọlọ́run tó wọ́n pọ̀ wọ́n lè máa mọ́ ọdún orí ẹ̀ẹ́n lọ bá dé ní túbú wọ́n bá tẹ̀lẹ̀ sọ́dọ̀ ọmọ gbogbo orí gbogbo orí kan láhàúláwọ̀lá kò àti ìlànà ẹni tó jọba ọjáde ẹni tí máa ń tìkì jìrẹ̀ náà nìyàn omi tẹ́lọ́pàá jáde tó ti sálábà pàdé àwọn agbẹ́mẹ́pàá wọ́n ti gbé ẹni e níbi tí wọ́n gbé nínú kí àìsàn ni wọ́n sọ fún wọn pé ẹni wọ́n bá gbé gbọ́dọ̀ pé o wọ́n fẹ́ gbẹ̀mí rẹ̀ wọ́n rí pé ọ̀sẹ̀ kò ní ká. ẹni ajé yóò pé ó fi kàkà wọlé ẹ gbọ́dọ̀ wá òsì gbà ń pàkọ́jáde wọ́n gbà ń pàjáde bó ṣe ní sí ọ̀rọ̀ ìlọ́dún. ọdún kan ní ilé ń pé ní tó lé kó orí yé orí màá ní kí ní ìtọ́tọ̀ tí tí tó bá jẹ́ pé mo bá dápé lónìí èyí ni wọ́n lọ́gbà àti ẹ̀dá tó tó kù kàkà àti náà ní ilé tó lọ́wọ́ ti sọ yọ ní ìdílé tó délé rẹ̀ lọ́ba mú dáfídì wá nínú túbú ẹ̀jẹ̀ lọ́bẹ̀ síbẹ̀ tàbí ó jù fún mi wọ́n tún ní gbóyè ìmọ̀ wọ́n sì ẹ̀mọ̀ nígbò orí ilé lónìí ohun tí igbákejì yẹn sọ náà ní pé orí náà àti orí ọlọ́run fẹ́ fi sàánì ní àti ṣe tí tó bá jẹ́ pé bóyá rẹ̀ bá sì ní nínú túbú ṣe bá jọ lọ wọ́n sì jọ káà lójú wọ́n rí bẹ́ẹ̀ ni ò pé ìbé mi ni wọ́n mú àti ọlọ́run fẹ́ ilé ẹ̀fà nímọ́ pásìkò ká èyí sọ fún jọ́pì náà ni pé oore náà ni ṣùgbọ́n mi náà mọ́ rí ọ̀hún igbó orí lọ́kọ̀ làmú wáwá yìí tó ń ké tí n bá tẹ̀lé yìí èyí ń padà má bẹ̀rẹ̀ èyí ń bẹ láyé dé èyí ń bẹ láyé tó gbé mọ́tà ni mo bá tẹ̀lé sí yẹn kí n fi ṣèrò mú pé ọkọ̀ yìí orí ọlọ́run bá ṣe fún wa àwọn ń bẹ lọ́run kọ́ lọ́n bọ́ba lè fi ọlá ó bá mójú tó gbàgbọ́ wa ó bá sọ fún sí ìgbàgbọ́ wa